jama'a lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lọ́gbà lọ́mọ́sáàsà ní wọ́n látọ́lọ́ kíyàmù nígbà tàbí ṣẹ̀tàn lẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ojú òní wọn ni ìtìmọ́mù wọ̀fà ti sílẹ̀ fún rasilin títí àdéhùn nípa ìgbésí ayé àwọn sàájọ́ ìṣẹ́lọ̀ kíndàm máa pàdé àwọn àkàlẹ́jì gbogbo wọn pátá ní táǹkà ọ̀rọ̀ rẹ̀ lọ́nà ní Sayyidina Ali radiyallahu anhu ìjọba ìjọba tí àwọn ọ̀tá ìtàǹkà Sayyidina Uthman bin Affan radiyallahu anhu Sayyidina Ali gbàjọba kí lọ tẹ̀lẹ̀ ìdí táǹkà lọ́wọ́ náà ni àti gbọ́ bí ó ti kọ̀ pé òun jẹ́ ìjọba ìjọba gbọ́ aláwọ̀ tẹ̀lẹ̀ وانا تبعات الليل منام اعمال علي لا تعذروني بيج 255 وانا شدي في النالتين اول امارتي بعض امالا على امصار كيرا جميع امال عثمان nígbà tí ìdárí wọlé báyìí nígbà tí ní gbogbo àwọn gómìnà sí ìgbà òsùnmọ́nà ó wìdúrọ̀ gbogbo wọn wáyà àwọn gómìnà mi tí wọ́n láti tẹ̀lẹ̀ mi nígbà gbogbo five years títí náà lè lò wàhálà ní ọmọ ènìyàn yíwa níjọba tí a gbára tó gbogbo ẹ̀ bí ọ̀yọ́ wọn ló sọ̀rọ̀ ثواني أول عمارة أبعث أمالا على أمصار بين جميع أعمال الأثمان أشتري سنالك أشتري لو روي أبعث على بصرة عثمان بن هنيف الأنصاري جبل عبد الله بن عامر رضي الله عنهم أولا لرزق بسرى عثمان أم أنيس الأنصاري على مدينة لأكتشي عبد الله أم عامر على كوفة أمارة ابن شهاب على أبي موسى الأشعري مثل كوفة قالت لنا أمار أم شهاب أكتشي يعفوني قرآني يني أخي موسى الأشعري رضي الله عنه وعلى يمن عبد الله ابن عباس بدل يعلى المنية كل يجل يمن أنا عبد الله أما عباس بكين يعلى أما منية وعلى مصر حزب بن سعد بن عباده nígbà abdullahi bin saad lórí mísà ìjìtú wáyé náyìn ọ̀rọ̀ sí na kéjì ọmọ saad ọmọ ọbádà ìfìsíjú abdullahi bin saad wà rà sham sa'ar ibn unais zara ma'awiya ibn abi sufyan zara sham ní syria lọ́n ọ̀rọ̀ sa'ar ọmọ hunayf وفتي معاوية مع أبي سفيان رضي الله عنهم أجمعين ولكلا يتودي إلى أمله ما قلنا في ذلك عندنا كما أقول لك عاشر بما سواني به فأما أثمان بن هنيف توجه إلى بشرى ولم يرده أنا أحد أثمان بن هنيف ní ìlú basra هو عبد الله بن امر كبرى يقول البصرة إلى جو إلى عند الغمن أنا يكون ده بلا في ولا عندي لم يعرضه ابن عامر ابن عامر في الفنفة وما أمر بن شهاب ما قبله وهو قريب من كوفة إليها ابن خوالد الأسدي ما أمارة وأما شهاب نقول بيها تقول لي كنت أجوانا له يا أما هلالة بعد الجنة فقال له فقال رسول أصمت ارجع إلى القوم لا يريدون بأميرهم بدلا ونبقى لا ولا كبة no vacancy إلا ما أما position to our union gba nínú wẹ́kẹ̀ndì eh, ní 2023 pé wọ́ padà sí Madina fa'idar kọ́ọ̀mà jẹ́ àwọn ará kúfà láyẹ̀rẹ̀ jọ́nà lè amírí bí amírí in bọ́bọ̀lá òní di change nínú wọn tẹ́wọ̀n lọ́rùn jẹ́kúnlẹ̀ ní ọgbàlùkọ́lọ̀ bá ti yàrí fún president bára bẹ̀rẹ̀ nù فبدا إلى علي لا يقرأ جيدا من علي وبين الله بن عباس وعبيد الله بن عباس لما كان ممن منه جعل بالمنبه هي عادة كثير وأخذ كثير من الأموال بي إلى مكة يأتي عبد الله وما عباس لما قال من يمن أجيب من يمن خرج من آية على من مني يأخذ هم كل فون سواء قوة لك ودكيا وأخذ كثير من الأموال وذهب إلى مكة إلى مكة فوق يمن فون ومكة قال عبيد الله يمن غير معارض هو ọkọ̀ yemen kò sí kankan tó wá challenge ẹ̀ ọmọ kẹ́lùmí sáàd kẹ́lùmí sáàd lámúnà wọ́sọ̀lá mísìr tó dẹ̀lú mísìr àìdí ṣùgbà tó báyìí báyìí ìtìlọ́kọ́ ahàlù àlẹ́yìí fàtàrùkùn دخلت في جماعة انتظرت بخراب بيها خرابتهم nígbà tí wọ́n dé ní ti àwọn aráàlú yẹn kú sí méjì àwọn aráàlú kú sí méjì àwọn kan gbà gbígbà kí àwọn kan tó tuntun àwọn kan gbà wọn ara o kọlá ní kúrò máa alì nílà àǹkọ́bọ̀lá kọ́kọ́ Osman ní àwọn òdìdí ìgbàgbé sẹ́ni alì ní gọ́ọ̀mù àwọn pẹ́sẹ́ntì àwọn ìtọ́nà wáyé àti ìtọ́jọ́ níwà àti tí wàá kàwọn tó pàtó náà Osman kúrò ní pàbù sí ara ọ̀ kí sí ìdájọ́ lójú gbọ́gbọ́ ọmọ kúrò èèyàn mọ́ lè wà lórí ọgbọ́n ìsì ti mú ogun àwọn nípa tí ní ọ̀tún náà ń pẹ̀lú ọ̀sìn àwọn kúrò ní pàbù nípa tí ní ọ̀tún náà ń mú ọkọ̀ wọn àmọ́ tí ó kọ́ ẹ̀ àwọn ọdún pàbù nípa tí ní ọ̀tún náà wà kúrò ẹ̀ lọ àwọn fúlàmù فرقة قالوا ما نمالي إلا in kara min ikbanina àwọn kan ní ara àwọn àpòlúwàlì àyàfi tí wọ́n pé wọ́n bẹ̀ pé òun ò ní ìgbàjà wọn lọ́jọ́ mọ̀ ìyáwa lókù nípa pé wọ́n bí nípa kàzí wọ́n ti tó pẹ́ sí bá rẹ̀ tó bá ọgbà wọn tó tó ìgbà tó láti tiẹ̀ bàtẹ́ ìlà alẹ́ ibi dáàrí kó lápẹ́ ìjọba àlẹ́ lórí rẹ̀ أما سعد بن أنيس أما سعد بن أنيس فلما وصل تبوك وصل تبوك فأبلته خيل عليها رجال من آل الشام فردوه بيبدو على الزلجاني تبوك هو سياس بن معاوية لا تشام ما قد يوم دخله دخله ìdáfó máàwíà ìjẹpa máàwíà nù àwọn tó jọ kúrò ara wọn kò sí ní alì nù ìjọba máàwíà mi ń dé àti alì ìjọba máàwíà ní ẹ̀rọ àwọn ohun ìgbúgbà sí ṣe ní alì ní president ohun ní ṣe bẹ́yà fún ìjọba aláàkìlà fọ́bí àdáwò zọ́nù sí àwádàtú fi mùsùlùmí على قاتليه قاتليه قاتليه كي أمويا أبقى خليفة سيدنا عثمان سيدنا علي سيدنا أبو ونقع عواتي وانسينا لولا سيدنا عثمان ونوع نتمنى الزيائي معاوية يرى لنفسه حقا عظيما في اقتصاف من قبلة عثمان لأنه وليه معاوية òun ló ń tọ́jú sí tó lágbára láti gba ìgbà sí náà Osman tí wọlé yẹ ẹbí kan làwọn ọdún kan làwọn ó di wa tó jẹjẹrẹ ní kó odó òun gbọdọ̀ tí kí kù sí náà Osman kan lọ́gbọ́n ẹ̀ chip maria títí maria ọgbọ́n ọgbọ́n ọgbọ́n rí pé ikú sí náà Osman kan lọ chip ó dúró pẹ́ ọ̀sẹ̀ náà lè kí ara o àti sọ́pàá gbogbo àwọn tó kò sí náà òfin ọ̀gbà ọ̀sán rọ́dẹ̀ lọ́rọ̀ kuma kuma pé wallahu ta'ala ya kúrò wọ́n bá tó bá pè mọ̀ kúsílá mazluman ẹgbẹ́ bá pán kààbò sí ìgbàlná lè wọlé yìí sultana àti fún àwọn ẹbí rẹ̀ àwọn èèyàn rẹ̀ àwọn olóyè ní agbára láti gbìgbà mọ̀yà kọ̀lá yóò sọ̀rọ̀ fún kìtàbì náà gbọ́dọ̀ gbọ́dọ̀ jẹ́ kó àwọn tí wọ́n pa ọmọ ìyá wọn ẹ̀ ni wọ́n gbé papà káwọn ọmọ pàdé tó bọ̀ òyìnbó báwọn bí ní fún dàtí na Muawiya radiyallahu anhu ìgbà tí Muawiya ti gba pẹ̀lú bí ní pé wọ́n wá gbé ẹgbẹ́ Usman ka Qur'an lọ́wọ́ ni wọ́n pa ìyàwó ẹ̀ ṣojú ìyàwó sẹ́gbà Usman àti Usman ìyàwó ẹ̀ lẹ́tọ́ àfọ ẹ̀jẹ̀ yẹn wá gbéra islam nígbà tí jìnnà tó yìí wọ́n wà ní sàm ojú fúráìlì ní nígbà máa wẹ̀ fún jáde kó nu lọ sí kúgbà ìlú ẹ̀kún kúgbà sọ ìsìnà máa wẹ̀ kó mú àfẹ́yìn rọ máa fi wọ́n wọ́n gbà ẹ̀yìn ara islam tó wọ́n ti pàtí ní Osman gbogbo ọgọ́ máa gbẹ̀rẹ̀ bú ẹkùn ìgbà ànígbà àti nípa àwọn pàtí náà ọ̀sán nígbà láti bẹ̀rẹ̀ ní láti bẹ̀rẹ̀ ní ọlọ́run kú sánú wa àrùn ìrò pé adáwó sí ní ọjọ́ ti sùúrù tí wáyé kí àwọn gómìnà sí ẹlẹ̀ kí ní pẹ̀lẹ́ sínú ọ̀sán ẹlẹ̀ kí àwọn gómìnà sí na ọmọ àwọn gbogbo ọkọ̀ sí ìjẹ́ kẹ́nà ní náà ẹ̀sẹ̀ sí wọlé kọ́ni kò ní pé àwọn tó ti tọ́ nǹkan ẹwọ́ bá gbọ́ máa yọ nígbà tó jẹ pẹ́sìdẹ̀ nàìjíríà gbogbo àwọn tó jẹ gómìnà sí rí gbogbo wọn tọ́ ìjọba òrí legislative nígbà òbúkọ yọkù mẹ́ wọ́n di wọ́n pa àwọn eléyìí ní kọ́ńtà òru gbogbo àwọn orin kan tó ń tẹ̀ ká òwú bá ní kọ́ńtà kọ́bẹ̀ wàhálà ní ìjọba ti bẹ̀rẹ̀ ní náà wọ́n ni wọ́lá mi yára fi ìmọ̀ náà ẹ̀ àǹdẹ́ àdìsọ̀dáàdàn خروج على الإمام وذلك إمام إمام سبيعة زين عليهم كمو لا تتوى أميرو تبقى كمو خدي تعميرو ما تبقى تعميرو ني إمامني بين تبقى أكوارا أما لين لا يوم تبقى تعميرو ني جو أبي ما قاس عودي قاسنا عثمان رضي الله عنه على الإمام لأنه يرى أن البيئة العلي لم تنعقد حيث لم تكن بإجماع ذاوي الحل والعقد كما قدمنا هذا يقول لا presidency ko presidency sẹ́nà àlè kò sí wọlé tó láwọn tó jọ àwọn mọ̀dínà gan àwọn bí zina zubairu àwọn sí ìṣọ́ra ẹni wọn tó dẹ́kun náà wọn kò làpá àwọn àwọn náà tó dìgbà zina gan wọn kò sí bá sẹ́nà àwọn tí wọ́n ṣe ah, gbogbo àwọn afọ́bánilẹ̀ ó bí wọn ò sì gbà pé sí dáálì ní problem so wọ́n tàbí wájú أرسل إليه رد رجلا بالكبار قال يسأل الله الله عليك الله ثم رد على القوة أوفيسر رد الجميع ليس فيه شيء من الكتاب وعنوانه من معاوية إلى علي ابن عبد طالب إنه لدى ما ليس فيه شيء من الكتاب ما وعقله عنوانه فقد كان من معاوية هذا معاوية إلى علي بن أبي طالب وفي أولو علي إنت تكون إلى أمير المؤمنين وفي أمير المؤمنين ودي أمير هو علي ومضي علي بن أبي طالب موزي وأمره إذا قام بدينا أن او فمناد أنه مخالف ففون انكم لا تعلمون تجدنا فبقى تجدنا فبقى مدينة هم قلت تجدنا علي سيدنا علي رضي الله لعلم أنه مخالف قال أنه ما أمر بي فلا أكون يدني يكون يقول شباء لما علم عالم الدين بذلك أبو أن يعلموا رأى على علي في هذه مشكلة قال مدينة ليلة أجواريا رقمي قبلة معاوية لا يحضر ذلك يعني ذلك أحبوا أن يعلموا مبارك دواء أجب من كنون تلي من كنون رأى على علي علي في هذه بن سن علي من مشكله مشكلة لأنه وهلا في فيه مشكلة أيقاتل معاوية أم يهب عن ذلك معاوية يعني أبي يوسف عفو أبي يقاتل معاوية يعني أبي يقاتل معاوية تقول لي أتجيز البان فدسوا إليه بياد ابن حنظلة وكان منقطعا إليه rana suna zanen ma buda kuma da buda ma umarwa nan kuma ta kuma kalwe a kwara lau ali shi ta da wata kwe ya zayad gwada yad ya sa jira yiwon kolo kana da ayi agbe mutu ilẹ̀ sham a ìlú mawiyar bayad annatun warisun amtil bayad lọ́nà tó hehe amiru ya ti kẹ́kẹ́ ma always ma ń kọrọ pa sham ní wíkàtí náà tí bá wo sham láyé fún man khan ní kàdínà ni kí gbogbo agbára conflict ìlú tó wà ní Kaduna ní Nàìjíríà yìí ṣe gbogbo agbára Nàìjíríà NDA ni jáde ni eh, bandit ni gbogbo agbára ká fda ni Kaduna ni lọ́wà lọ́wọ́lé bàbá yẹn àkọ́bùgbò wà tẹ́lẹ̀ gbogbo sí ni kí fáwọn nǹkan ìjà yẹn ó kọ́ ọkùnrin àwọn ọ̀sán ìpọ̀wọ̀n sílẹ̀ ó kọ́ lọ sílẹ̀ Yorùbá ó bí i àti ayé bìí sí bá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ojú tó gbàgbà díẹ̀ lọ wọn láti ọjọ́ wà ní pẹ́ẹ́tìsì ọjọ́ wà ní pẹ́ẹ́tìsì láàkọ́ ẹ̀dọ̀ street tó ìsì fẹ́ dín agbára rédíò nàìjíríà kù nípa ìgbéré tó wà ní kọ́ bíbá ẹ̀yìn ọ̀gbà fún un ó fẹ́ dín agbára rédíò nàìjíríà wọn pé ìgbàlẹ̀ ní yìí bẹ́ẹ̀ kárí ó ní ó fẹ́ dín agbára ẹ̀kú gbà ní ìgbà bá gbà ní dídíkùnrin ìsìnkú ìsìnkú ìsìnkú ìsìnkú ìsìnkú ìsìnkú àwọn ọmọ ìgbẹ̀ tí àwọn ẹ̀kú tó ìwọ̀n ẹ̀mọ́ ó ní yíwa bíjú wà láti rẹ̀ ní gbogbo amára mùsùlùmí náà ó wà lọ sí ní màálùdà ní islam ó ní yíwa tó kò ízì láti gbé ogun tó sí náà màálùyà àti wọn lọ ní àná tó o wọ وأنشأ لين الرجوات ومن لم يسامع في أمور كثيرة إن شو باتي بسنو كلاع وفلوك والعمل شو باتي ريتو باتي ريتو يدرس يدرس عن بابي ويطوع تمنع yọ́ ma kọlu nǹkan pẹ̀lú bí ṣe wú ní ìtìtì pé ìtẹ́jú àìsàrà fúnlẹ̀ ìtẹ́jú pé kí wọ́n bùn ìkọ́lá alì alì wọn fún náà nìtì nígbà pé àkí gbogbo wọn pátá sí ní alì wọn pé mẹ́ta tẹ́bí náà olùkọlùgbò bẹ́ta ọ̀sọ́ àrẹ́mà ọ̀sọ́ àrímà ìgbà ọlọ́kọ̀ ẹ̀bùn tó kọ́ ọtí ti ara wọn ẹ̀tẹ́lẹ̀ ìjọba tó kọ́ ọkọ̀ ń bọ̀ ní. nfa a hamiya ìtura nípa ìbáàlì bẹ́ẹ̀ ni ìtìtì gbé nǹkan gbajúmọ̀ tó gbé bẹ́ẹ̀ òun náà ni ìjọba pé orí ìgbìyànjú gbígbé kí ẹ̀ tó ti ṣe àbòsí ìgbìyànjú pé kí ẹ̀ tó dàgbù lọ bá àwọn alábòsí. ìjọba yàtọ̀ قال له ما وراك كنا بعد بلا الكسام يعني ما وراك لو بلا قال السيف وقد قدنا علي خلاف معاوية بغنا وخروجا على طاعته من السيف أريدني سيدنا علي أكا جنب جبا سيدنا إبن الله كيف يبدو معاوية وخافون جابيا أوتي وخروج عن طاعتي حتى متعياتهم لأنه يرى أن بيعته انتهت بيعت والسكون نقع نمت المدينة وزدو جوا قوسي وزدو جدا بايع فرد بيعه ولم من لم يبايع èsì tí náà ti nílẹ̀ tí sì ti báyà gan ẹ̀kọ́ ní gbogbo ẹ̀yọ́ ṣe gbogbo ẹ̀bí lọ sí báyà àwọn àwọn tó ti tí wọn ti tí láti ní ilé wọn àwọn akọ́lá ilẹ̀ alẹ́ amsar jẹ́ tafiro ibi kìtàl ma'áwíyà kára sí gbogbo àwọn ìgbìlá ńláńlá wọ́n fi ìtìránṣẹ́ wọ́n fi gbogbo títí na ma'áwíyà كان مبير بن عوام وطليها ابن عبد الله فقال يريدون الأمر كان قوي سيدنا زبير بن عوام وعن نوم وسبايا وعن نوم وسبايا ويا الجنة وصرح ابن عبد الله تلا بن عبد الله وعن نوم وسبايا الجنة فخرج يريدان أمرا أما يجب أن يكون أمرا بينما عليه تجوز تهدد إذا هو خبر لم شك في حسابه كنا علم علماء وطول في الجمهور يعني كل يقسم تو سيو كده هو خلاف طلحة وزبير وأم المؤمنين عائشة ومكتد بصرة وأنان كسنا طه سورة سبحة سنا زبير ومواتيد عائشة رضي الله عنها ثم المؤمنين ديوا أنهم تفضوا بسرعة تبدو ودي بحرة بس العودة ليوي أنفوت ورا بسرعة جهاز سيدنا علي آه، جاد دونيه أمام خلافة عائشة وطلها وزبير ودي قول سيدنا علي رضي الله عنه وعنهم أجمعين وما قصة عن وبي فتنة بين المسلمين السلام عليكم ورحمة الله وبركاته